ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú dédé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣé dáadáa ni mo bá yín ṣàlàáfíà lẹ́wà mo ẹ overtime nísìnyí a máa máa ṣe pé tó bá ní àwọn questions tó fẹ́ béèrè mi ò ní máa dáhùn èlòmọ̀ torí pé wọ́n pé àwọn tó lọ́pọlọ àwọn tó lórí àwọn tó nímọ̀ àti òye àwọn ni wọ́n kún orí platform mi àwọn ni fans mi àwọn tí wọn kì í wà sentimental àwọn tó máa ń wà objective àwọn tó wà straightforward. forward àwọn ni wọ́n wà pẹ̀lú mi so nítorí ẹ̀ ni mo ṣe máa mú àwọn ẹ̀dùn inú àwọn èèyàn wá màá sọ màá dẹ̀ fẹ́ kẹ́ bá wa dá sí i sítórì tí mo ń wá fún yín lénìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí mo fẹ́ kẹ́ bá mi dá sí ni pé obìnrin kan ní òun ọmọ fifty one year, uh, years old like ọ̀kànléní oh, eh, ọ̀kànléláàádọ́ta eh, ọmọ fifty one ọmọ fifty one year old fifty one years old so ọkọ ẹ̀ ò sí ń lé ó ní kí ọkọ òun tó kúrò nílé gan káwọn bá dóra àwọn ó ní okó ẹ̀ ò ṣe dáadáa mọ́ ó ní ṣùgbọ́n àwọn ní ọmọ ọ̀dọ̀ kan tó wà nílé ó ní okó ẹ̀ ò ṣe dáadáa mọ́ ó ní kò sí nǹkan táwọn òdẹ tí ì lò kò sí nǹkan tóun ò tí ì ṣe kò sí ìgbìyànjú tóun ò tí ì gbà pé kí okó ọkọ òun lè ṣe dáadáa ó ní okó yẹn kò ṣe dáadáa kò lè wọnú òbò kò lè dóhun dáadáa ó lóun dẹ̀ láì kókó ó ní so ó lọ́kọ ti wá travel ń sìn more than a year ó ní ẹnìkan tó wà nínú ilé bíi pé kéèyàn ní àgbàlagbà ọmọkùnrin nínú ilé bíi ọmọ ọ̀dọ̀ tó ń bá wọn gbé ó níjọ́ kan ó lóun kọ òkútajú sí pé òun rí mọ́sù òun ni bó ṣe dúró déédéé ó lóun fúnra ara òun gan lòún gbé súnmọ́ òun gangan lòún wọ́n fa ọmọkùnrin yẹn pé kó wá dóhùn ó níjọ́ tó ti dóhùn lẹ́ǹkan báyìí ó léwọn ò lè mú ẹnu kúrò ńbẹ̀ mọ́ òun ó lọ́kọ̀ òun ò dẹ̀ tí ì dé as at the time tí woman náà bá mi sọ̀rọ̀ ó láwọn ṣẹ̀ dora àwọn tán ni ó ní bóun ṣe ń bá mi sọ̀rọ̀ nísì ó láwọn ṣẹ̀ dora àwọn tán ni ó ní kódà tí gan ti má fẹ́ bọ́ ọmọ náà sọ̀rọ̀ ó ní bó ṣe ń do òun lóko ẹ̀ máa ń le dáadáa mọ́ òun lóbo lóun máa ń gbádùn òkú ẹ̀ gan ó lọ́kọ̀ òun ò sí ilé oníkọ̀kọ̀ òun tó lọ ó ní kò mọ̀ òun dó dáadáa olóko ẹ̀ ò kì í ṣiṣẹ́ dáadáa ó nígbà tó dẹ̀ wá lọ tóun wò pé ó ti pọ́dún kan ó ní bó ṣe wá fa ọmọ ọ̀dọ̀ yẹn mọ́ra nìyẹn ó lóun kéré sóun ó ní ṣùgbọ́n kí ni kóun ṣe òun ò lè fẹ́ ọkọ òun mọ́ torí okó ẹ̀ òṣìṣẹ́ mọ́ tó bá ti ẹ̀dẹ́ okó ẹ̀ wúlò fún òun mọ́ ó ní torí okò òbí ayéjì ni o olókó ẹ̀ wúlò fún mọ́ ó ní ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ yìí ó ló ń dóhun dáadáa ó lóun gbádùn òkú ẹ̀ ó ní kò dẹ̀ sí nǹkan tóun ò lè ṣe fún ó lóun wá wà capable òun ní owó lọ́wọ́ láti gbé travel out ó ní kí wá ni kóun ṣe ṣé kóun gbé sá lọ ni àbí kí ni kóun ṣe nítorí pé òun ò rẹ́dì láti filẹ̀ ó ní kí ni kóun sọ fọ́kọ òun ẹ jọ ẹ̀yin èèyàn ẹ bá mi advice ẹ̀ ẹ̀yin náà lẹ máa gbà mí torí mi tiẹ̀ mọ̀ kan tí mo fẹ́ sọ mo mọ̀ tí mo lè sọ but then mo fẹ́ kí ẹ̀yin tẹ́ tún nímọ̀ jù mí lọ kẹ́ bá mi dá sí i ó lóun wá ń bi mí pé ṣé kò nǹkan tó wá ń bi mí ni pé ṣé kò ń gbé ọkùnrin yẹn sá lọ ìyẹn ọmọ ọ̀dọ̀ yẹn àbí káwọn lọ relocate pé mo ní wá béèrè láìpẹ́ ṣé ó ní owó tó máa fi relocate outside the country ó lóun lówó yẹn o ó lóun lówó yẹn ó ní torí tọkọ òun bá tó dé òun ò fẹ́ pé ṣé ó yẹ kọkọ òun bá òun kóun sì máa jí ọkùnrin yẹn dó ni àbí kóun kúkú gbé tán pátápátá káwọn sá lọ káwọn relocate nítorí pé ọkọ ọkọ òun ò káwọn lẹ́nu mọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ bá mi advice obìnrin yìí tó bá tún di ọ̀la màá tún mo ní àwọn àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tẹ́ máa bá mi advice bẹ́ẹ̀ ṣe bá mi advice eléyìí náà obìnrin yìí náà àwọn náà máa wo kínní torí mo ti sọ fún wọn pé èmi kọ́ ni mo máa advice wọn pé àwọn ọ̀jọ̀gbọ́n tó tún gbọ́n ju èmi lọ ló máa advice wọn ẹ jẹ́ bá mi advice wọn o ẹ má dàmí da ọlọ́run ò ní dá yín dá bùkátà o ire lójú owó ń rí o àjọ ríre o ó dàbọ̀.